وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أنتوا على إيه السلام اقتربوا اقتربوا قال المؤلف باب البكاء والخوف عند المرور بقبور الظالمين ومصارعهم وإظهار الافتقار إلى الله تعالى والتحذير من الغفلة عن ذلك مثل في مثل عفاوة الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله إليه باب إيدو كان nínú àwọn al'abuwa tó ń bẹ lábẹ́ kìtàbù ìyádẹ́tìlmọ́rì báàkù tó káyìí o náà ní ṣe pẹ̀lú kìtàbù ìyájẹ́ mọ́rí al-mu'allif afáwa yahya bin sharaf annawawi alayhi rahmatullah wani babu bukari wal khawf عند المروري بقبور الظالمين ومضى ومصارعهم أقل من لعباء كتاب وحيادة المريض هنا نضاف البكاء أقل ستة صار كي هما سكون والخوف àti kéyìn ó máa páyà kí wà rí kó mú ní nígbàtí orú rí bí kò búrú bọ̀ọ̀lì nígbàtí wọ́n bá ń kọjá níbi tí wọ́n fi àwọn tọ́lọ̀ ń bínú sí àwọn tí wọ́n ṣe lọ́wọ́ tó ṣàbòsí fẹ́ ní ara wọn tọ́lọ̀ á dúró sí wọn tó pa wọ́n rẹ̀ bírin bá múyàn kọjá níbi tí wọ́n ti wọ́n sí àbíbi tọ́lọ̀ pa wọ́n rẹ́ sí nínú súnnà oníké ìyẹ̀ òsùnkún ní ọba ìdílé fún ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá sì lè sunkún kí wàá nílé ọlọ́run kó mú àwọn tọ́lọ̀ ń bínú sí ìbáyìí ẹ̀dá bí ìtẹ̀lẹ́ náà wọ́n mọ̀ sọ rẹ̀ yìí àti bàbá bá kọjá níbi tí ọlọ́run ti pa wọ́n rẹ̀ mọ̀ sọ rẹ̀ ní ibi tí wọ́n ṣubú sí ibi tí wọ́n tán sí bàbá kọjá ń bẹ̀ yálà sáré wọn ni ibi tí wọ́n ti wọ́n sí ni àbí ibi tọ́lọ́run ti pa wọ́n rẹ̀ sí وإظهار الافتقار إلى الله تعالى قد ما في أفيها بيت àjẹpẹrẹ ara wa <clears throat> ká máa ṣàfihàn ìyẹpẹrẹ ara wa tányányá fọ́lọ̀ nígbàtà bá kọjá ní oúnjẹ àyè bẹ́ẹ̀ wàtàbírí mílọ̀lọ́wọ́ sílẹ̀ sí àgbà ká sì máa kìlọ̀ fúnra ẹni nípa ká mọ́ náà ìtàṣọ yìí ká má fojú rẹ̀ nẹ̀ ká má sọ pé òmí ká má sọ pé báàbù yìí àwọn ọ̀rọ̀ tó pọ̀ ni wọ́n kó sínú báàbù kan àwọn kókó ọ̀rọ̀ tó pọ̀ òní alìmáàmù Nawawi alayhi rahmatullah ni wọ́n kó sí abẹ́ báàbù kan àkọ́kọ́ náà báàbù al-bukai wal عند المرور بقبور الظالمين ومصالحهم kásùnkú àbí ká كي jẹ́ kí wà ilẹ̀ ọlọ́run mú wa nígbò bàbá bá ti kọjá níbi sàárè àwọn tọ́lọ̀un dúró sí àbáwọn tọ́lọ̀un parun sí tàbá kọjá mẹ́ kásùnkú àbí kí wà ilẹ̀ wa kókó ẹlẹ́ẹ̀kejì وإظهار الافتقار إلى الله تعالى ọ̀nà ni wípé ká jẹ pẹ̀rẹ̀ ara wa tányẹ́yẹ́ fọ́lọ̀ nígbàtí a bá wà ní irú ààyè náà àti tàbá rí lẹ̀ kọjá ẹlẹ́ẹ̀kẹta wà tàbí rí mínà lọ́gọ́fìlẹ̀ sí àgbà ká sì kìlọ̀ pé gbogbo gbàdúrin wa bá jọ mọ́rú ibẹ̀ irú àyè bẹ́ẹ̀ yálà àti sàárè wọn la ti gbé kọjá ni àbí ibi tọ́lọ̀ ń pa wọn rù sí ká mọ́ fojú rí náà súnà yóò ká mọ́ sọ pé àmì ṣe ìlú súnà yóò mú ọ gbogbo àwọn kókó ọ̀rọ̀ tí a kalẹ̀ yìí a máa rí tọ́ka sí kókó ọ̀rọ̀ náà من وراء نبوة محمد صلى الله عليه وآله وسلم عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لأصحابه يعني لما وصلوا الحجر ديار ثمود لا تدخلوا على هؤلاء المعذبين إلا أن تكونوا باكين فإن لم تكونوا باكين فلا تدخلوا عليهم لا يصيبكم ما أصابهم متفق عليه وفي رواية قال لما مر رسول الله صلى الله عليه وسلم بالحجر قال لا تدخلوا مساكن الذين ظلموا أنفسهم أن يصيبكم ما أصابهم إلا أن تكونوا باكين ثم قنع رسول الله صلى الله عليه وسلم رأسه وأسرع السير حتى أجاز الوادي أفوى ابن عمر رضي الله عنهما يوني عبد الله وما فوى ó mà kọ́lọ̀kọ́yọ́ ní bàbá àtọ́mà ọ̀nà Rasulullah sallallahu alaihi wasallam kọ́ọ̀lẹ̀ ìlàṣàáyì òjíṣẹ́ ọlọ́run nígbàtí wọ́n dé ààyè kan táǹkù ní àlẹ́hẹ́jẹ̀ ìgbà ó dàbí sọ́lá àtọ́lá ń sọ̀rọ̀ àwọn sọ̀hábà wọ́n bẹ pẹ̀lú àmì sọ́lá àtọ́lá lọ́rún táwọn ti jáde tán lọ sí gẹ́sùwọ́tù Tabuk wọ́n lọ sí gẹ́sùwọ́tù kí ni gẹ́sùwọ́tù Tabuk Tabuk yẹn nìyí èyí ó kọjá ní alhijir alhijir yìí dìyàrù samud àwọn ìran samudáwá àwọn ìran tí ọlọ́run rán ànábì sọ́ọ́lẹ̀ tọ́lọ́run rán ànábì sọ́ọ́lẹ̀ ibi tí wọ́n gbé tọ́lọ̀n ti pa wọ́n rẹ̀ tí ẹ̀bá lọ sí Tabuk ẹ̀ẹ̀ẹ̀ ibẹ̀ wà ní orílẹ̀-èdè Saudi Arabia ó ti bọ́ sínú orílẹ̀-èdè Saudi Arabia kódà ẹ̀rí tí wọ́n gbé signpost fún wọn nà ká sí wípé ibi yóò kọ́lọ́tù mọ̀dá inú tọ́ọ̀lì wọ́n nà sí báyìí ẹ̀rí bẹ̀rẹ̀ tí wọ́n bá ń lọ sí tàbùkù ọ̀gẹ́gẹ́ ilẹ̀ wa idan anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi lọ sí gẹ́sọ́tù tàbùkù pẹ̀lú àwọn sàbẹ̀ wọ́n wá kọjá níbi ọ̀gangan ibi tọ́lọ̀ tó pa àwọn ìjọ ànábì sọ̀rọ̀ tọ́lọ̀ tó pa wọn rẹ̀ eléyìí ó yẹ́ nìkọ̀ọ̀kan wa Allah subhanahu wa ta'ala oòrùn wọn náà Al-Qur'an Karim ọlọ́run

ثمود بالله إذ البعث أشقى فقال لهم رسول الله ناقة الله وسقى فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبه فسواها ولا يخاف tó dájú من wípé Allah subhanahu wa ta'ala ó pa àwọn ọlọ́run pa wọ́n rẹ́ ọlọ́run pa wọ́n rẹ́ pípa rẹ́ lọ́lọ́run pa wọ́n rẹ́ ọlọ́run tó ń sọ ààyè tí wọ́n wá ń gbé nígbà náà màzáàlá mawjuda hatta al-an láàrin àpáta méjì ni wáájú ọgbọ́n tọ́jú ní valley àpáta kan báyìí àpákàtà wà báyìí àárín ìdẹ̀hùn ibẹ̀ ni wọ́n ti gbẹ́ inú àpáta ọ̀tàlẹ̀ṣẹ̀tú náà nínú ìjìbá yìí múrí òtà àwọn wọ̀nyí wọ́n gbẹ́ inú àpáta wọ́n sì fi yọ ilé síbẹ̀ kí lé kí wọ́n fi yọ ilé nìkan wọ́n tún ti ọ̀ṣọ́ sí wọ́n dára sí bẹ́ẹ̀ bá débẹ̀ lébi ní mọ̀dáyé sọ́ọ́lì ẹ̀rì ẹ̀rì lẹ́gbẹ̀ kìí ṣe pé ìtàn ìjàpá àdínyẹ́lẹ́ ẹ bá débẹ̀ ẹ̀rì wẹ̀lẹ̀ pé àwọn èèyàn wo wọ́n gbẹ́ ìlú àpàdáwáyà wọ́n sọ̀sọ̀ sí wọ́n dẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ṣe gbé láì fi wọ́n fọwọ́ yà wọ́n gbé àpàdá yìí ọlọ́run ìwọ̀n náà kọ̀ọ̀kan وثمود الذين جابوا الصخرة àwọn ìjọ Samud alladhina jáàbò sọ́kàá àwọn tí wọ́n gbé àpáta bilwai níbi ọ̀gangan ọ̀gbùn báyìí àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó yọwà wípé àwọn ìjọ anábìsọ́ọ̀lẹ̀ níbi tán lẹ́gbàradé tó bá di àsìkò ooru lérí àpáta yẹn wọ́n mọ oríṣiríṣi àwọn ààfin ńláńlá àwọn ilé alágbèéká alágbèéká wọ́n mọ síbẹ̀ tó bá di àsìkò ọyẹ́ inú àpáta ni wọ́n bẹ̀ ibẹ̀ ni wọ́n mọ̀ dé tí ooru bá tún ti dé wọ́n jẹ́ torí pé inú àpáta kì í sí wọ́n lò bẹ̀ tó bá àsìkò ọyẹ́ wọ́n lò sí àwọn oníkan wá sọ wípé erípa àpáta tí wọ́n gbé nìkan ló kù lẹ́yìn àwọn ilé tí wọ́n mọ sórí òkè yẹn òsùnbẹ̀ ṣùgbọ́n àwọn epa wọn bọ́ ti gbé àwọn àpáta yẹn tó wọnú tó jì bí sí ó sì wọ̀n bẹ̀ má ti yọ yàrá fàrándà ilé ìgbafẹ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ adé mọ̀dá ẹni sọ́ọ́lẹ̀ ó sì wọ̀n bẹ̀ kódà signboard yẹn wọ́n nà sí wa ẹ̀rì kọ́lọ́mọ́ ṣe àyè náà ní kọ́mọ́ ṣe hajj àti umra lè wẹ̀ kọ̀ọ̀kan wa ìrúgbẹ́ mi ní bẹ ọba lọ náà mọ̀dáyánù sọ́ọ́lì lọ́mọ wákàtí à ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ nílé ẹ̀ ìgbà ní àfọwà abdullahi bin umar kọlọ̀ kọba ayọ́lẹ̀ sọ wọn anà rasulullah sallallahu alaihi wasallam qala al-ashabi anabi sọ fáwọn sàábé yàní lámà wọ́sọ̀lù ní hijir bí yàrá samud nígbàtí wọ́n dé hijir hijir yẹn o náà ni bí yàrá samud ilé tí àwọn samud gbé àwọn ìran samudáwá anẹ́gbà sáwọn sàbí lọ́nà wípé lẹ́tẹ́dẹ̀ kò ní àdá àáwúlá ilé mọ́ abdẹ́bì ẹ wọlé tọ àwọn tọ́lọ̀ ń jẹ ní àìyọ̀ àwọn tọ́lọ̀ ń bínú sí ẹ má wọlé tọ̀ wọ́n ìtumọ̀ ẹ má wọlé tọ̀ wọ́n ni pé ẹ má gba inú value ọ̀gbun yẹn lórí láti gbọ̀bẹ̀ náà lẹ́gbà kọjá ẹ má gba ibẹ̀ ìlà àǹtàkùnù bàákìí tó bá jẹ́ pé ọ̀ṣọ́nà ní ìṣẹ́ ẹni gbà jù bẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti kọjá ẹ máa wù níṣẹ́ níṣẹ́ máa ṣàkẹ́ fún bẹ̀rù ọlọ́run wà ń lọ tọkùnù bà kí tó bá torí pé tẹ bá kọjá ń bẹ̀ ojú yóò dá ẹ̀mí sunkún fọ́nà jẹ́rù kúrò àlẹ́ ẹmọ́gbàdẹ̀ o torí pé láàyò sí ibùkún náà àsọ̀ ìbínú ọlọ́run tó sọ̀kalẹ̀ ní wọn lórí kó mọ́ bá wá ṣẹlẹ̀ fẹ́ ìnáwó mùsàfàkún ọlẹ́yìn وفي رواية قال إنه رواية من أنس صلى الله عليه وسلم عبد الله بن عمر ولما مر رسول الله صلى الله عليه وسلم بالحجر وبعدين إن الله وما تقدان حجر حجر نوم كان كل مدائن صالح تقدان به قال النبي صلى الله عليه وسلم يقول لا تدخلوا مساكن الذين ظلموا أنفسهم أما تقدان àbí ẹ má gba àwọn ibùgbé àwọn tí wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn tọ́lọ̀ bínú sí wọn a ń yíò sí ìbákun ma asọ́dà kí ìbínú ọlọ́run tó ṣẹlẹ̀ sí wọn kó má bá àwọn aṣẹlẹ̀ sẹ́yìn náà ìlà àǹtàkùnù bàákì in tó bá ti lè mú kọjá ń bẹ̀ níṣẹ́ ní kẹ́ẹ̀sì kí ní o kẹ́ẹ̀sùn kọjá ń bẹ̀ ثم على رسول الله صلى الله عليه وسلم رأسه بل أن صلى الله عليه وسلم أنا بجوري قدو قنع بمعنى خفض أنا بواد دوري قدو بعد ذلك قدام وأسرع السيرة أنا بتشمل كاكيا حتى أجاز الوادي كان بجوري قدام نجي أوبو náà tó fi kèrè kọjá náà hadithi pẹ̀lú ẹ̀gbà wa méjèèjì ẹ̀kọ́ tó pọ̀ ọmọdé nílẹ̀ yàtọ̀ sí bí al-Imam Nawawi bí wọ́n ti dàwádà hadithi àbíbáàbù alimújáde ń bẹ̀rù pé wọ́n pẹ̀lú kan ní àtẹ̀ṣáà ohun kí ni mo ضد التفاؤل ضد التفاؤل التفاؤل اونيكي من الفعل الفعل والتشاؤم من ايش من الشؤم من الشؤم الفعل سنة فرمان kí ni tó máa fa àdìmí kéèyàn ó wà optimistic kéèyàn máa lérò dáadáa kéèyàn máa lérò dáadáa nínú tàfá òun èyàn tí ìyàwó lápẹ̀jú rẹ̀ ó sì ìyàwó tán nǹkan bá dáa mọ̀ṣàlá gbogbo nǹkan tó lé tó fàfàfà ọwọ́ àtẹ̀lé gbogbo mìíràn sí àwọn yìí gbogbo bẹ̀rẹ̀ sí ìgbà tàfà òyìn òyìn lérò dáadáa sí àwọn àṣìdáàbò kọ̀ọ̀kan ṣùgbọ́n àtẹ̀ṣáàbò oníkẹ́lẹ̀ máa rò pé ó ìyàwó tó ń wọlé ẹsẹ̀ burúkú ló gbé wá àtẹ̀ṣáàbò bìí ẹ̀sìn ìfẹ́ káṣẹ̀ tẹ̀ṣáàbò bó jẹ́ pé ọ̀rọ̀ ń bẹ lábẹ́ ẹ̀rọ làṣùkmà tàṣáhùn lè wáyé àwọn ààyè gbígbà láàyè wà fún tàṣáhùn ó ń bẹ ó sì ní gbèdéke ó sì lálàyé ṣùgbọ́n èyí tó jẹ́ ìpìlẹ̀ òun náà ni àtàfà kamaru dáadáa kamaru dáadáa alàfẹ́mílì nìfàán ó gba ọlọ́ra ọkọ̀ kan ìjọba ọlọ́gbọ́kọ̀ ọkọ̀ fi kọlu ọmọ ẹlẹ́yìn wọ́n sá gbé bẹ̀ wọ́n ní kọ́ sanwó ẹ̀yìn kò tún kí kò tún bọ́lọ́ bàtọ̀ fẹ́ tọ́ ìyàsọ́nà ilé rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ní gọ́tà ìjọ́kẹ̀ wọ́n gbọ́kọ̀lọ̀ sí mẹ́kánìkì wọ́n tún ó kọ̀lá tó tó rárá gbé ọkọ̀ bá yẹra rẹ̀ dídíà ọba tó ní báàdì lọ ó ní lọ́kọ́ lu mọ́tò sọ́jà lọ́jọ́ wá sí arábì sọ́jà nìkan lọ gbé ọwá pàtàkì ọdé sọ́jà gbé kan fún ọdún lábàtí ìpàdé lẹ́yìn ìgbà náà kò tó lọ tún ọkọ̀ ọmọ sí ọ̀sáàtì gbogbo wàhálà wọ́n bá tún gbé ọkọ̀ kúrò lẹ̀ nígbò tó gbọ́ ọkọ̀ tìlé májúmọ́ ọjọ́ yìí wọ́n bá tún tún sáàrì ẹ̀rọ ọdún lọ ọba tó lọ fẹ́ tọ́ wọ́n lọ wọn pé ọdún tí lẹ́fẹ́ gbà yẹn o tó bá ti di tẹ́ẹ̀mù báyìí àwọn ẹni bí wọ́n máa rọ́ọ̀bù rẹ̀ ìgbà tó ń lọ òdébè kẹlẹ́ ọkọ̀ pápá náà lọ ta ọkọ̀ ẹ̀ padà ṣùgbọ́n kò ní ìdíkà sọ fún ọ ṣùgbọ́n ó ń bẹ ìjà níbi ilé ó sì ń bẹ olùmọ̀ọ́ta ilé ọ̀bẹ ìdí ni ẹni sáàmù olùgbà ilẹ̀ pé alẹ́kọ̀ọ́ obìnrin lẹ̀ ẹni ní nǹkan ṣùgbọ́n gan lára ẹ̀ olùgbà ń bọ̀ bá dé jẹ́ ìlú pẹ̀lú ìdà ìhàdíìsì yìí náà nínú àwọn ẹ̀rí táwọn afọ àwọn mú wa lérí mashru'iyyatu التشاؤم بالبقعة التي نزل فيها سقط الله ó kó fi mú kò sí láìsí ń bẹ̀ tí wọ́n bá mọ́ ní tàṣáhù àtàṣáhù nípa ibì kan tí wọ́n rí pé ìdínú ọlọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ níbẹ̀ kí ni wọ́n tẹ̀sẹ̀ máa ń bẹ̀rẹ̀ lókù bẹ̀ mọ̀tàṣá ìmẹ̀ lẹ́nu tí ń páyà káàbùrú tó ṣe ẹ̀lẹ́sẹ̀ ẹ̀kọ́ tẹ́gbẹ́ta bá فلا تدخلوا عليهم لا يصيبكم ما أصاب كريب كين توسي اللي تعمل يمين كم بعد سلسلنا سفيدا عرمي بريد التشاؤم بالبقعة التي نزل فيها قدم الله أو نزل فيها سخط الله أو نزل فيها عذاب الله ní ọba dé gbogbo ẹ̀ kí ọ̀dọ̀ ṣe mọ́rin bí o ṣe kíni kí ọ̀dọ̀ ṣe mọ́rin. eléyìí nínú súnà àdáṣọlọ́wọ́ ààrẹ bó ṣe pé wà ìfà àjò ìpìlẹ̀ ilé ìwọ̀n ọdún dáadáa ìwọ̀n ọdún dáadáa ṣùgbọ́n ṣáà wù àwọn ìṣòkùnmó ìgbàláyé náà ń bẹ̀ fún nínú ẹ̀sìn tàbí wọ́n náà ó kíyèsí kàyẹ̀ àti ẹgbẹ́ olùkọ́jọ́ náà ọ̀fẹ́fẹ́ bẹ̀ níjọ́ tí wọ́n ní kí ọyọjú ọ̀táyẹ̀lú níjọ́ náà ilẹ̀ sún wọ́n wá nítọ̀ ìjọ́ àbẹ̀rẹ̀ nítorí ẹ̀ nílẹ̀ padà sí lórí ẹjá fún ní ọ̀dọ̀ ẹni tẹ́sùn ọ̀tálọ̀sùn ọ̀dọ̀ ẹni yẹn ìgbà tí ó di ooru àwọn olè bá wá sílé mú bóò ṣe ní ọba ọba gbígbẹ́ òfin fẹ́ǹsì wọ́n lé ọ bàtà ọgbọ̀ ẹlẹ́ lẹ́yìn fẹ́ǹsì ọwọ́ ọmọ lójú bọ́ sí ọba jẹ ìyà dáadáa lórí gbogbo mẹ́yàwó ilé ẹ̀rọ ìyàwó gbẹ̀gbẹ̀ fún ìjẹ́rẹ̀ táwọn ẹni tí wọ́n ò sùn lọ́rẹ̀ gan wọ́n fún tó wọ́n lọ jẹ́ padà máa ọ̀rọ̀ ló tún lọ gbà rẹ̀ ẹ̀tún sí ẹ̀dára nǹkan máa so haka ibẹ̀rẹ̀ ni àwọn olùmọ̀ ẹ̀sẹ̀ náà ti mú wá wípé jawaz at-tasha'um fi al-buq'ati allati nazala fiha kadàbùkà gbogbo àyè kan tẹ́ wípé àwọn tí ń bẹ ń bẹ sẹ́gun wọ́n ti kú tàbí ọ̀sán láwùjọ àwọn ẹ̀ kú o wọn sí láyé mọ́ anábìdẹ̀ pẹ̀sẹ̀ mọ́nà bó wá ní àwọn tí wọ́n ń bẹ láyé náà pé kò sí gbogbo tí wọ́n ń ṣe látàárọ̀ dalẹ́ wọ́n mọ̀ ya pàṣọ lọ ọwọ́ lọ́jọ́ kò sí ìgbóná ń fà látàárọ̀ dalẹ́ oní wọn mọ ara sànà sànà ni wọn tà ibẹ lọlọpàá tẹsí ọdọ wọn lọ lọsí sọpẹtì nínú Ọlọ́run kó òfin ẹsẹ lórí nínú Ọlọ́run sọ̀kalẹ̀ jọ lórí nàìjíríà kódà kọ ọmọ ẹsẹ torí pé báwọn ẹni ẹsẹ táwọn sàgbé ṣe wọn ò ṣe ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ anẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí sọ fún wọn wípé fọ́lẹ̀ àtẹ́dùkùnù àlẹ́yìn láàyò sí ibùkún náà sọ̀bà wọ́n lè má bá wọn ṣe tí wọ́n ṣe ṣùgbọ́n ìdùnnú ń pẹ̀lú kó bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ́bí ni ọlọ́run sọ torí pé àwọn tó jókòó bẹ̀ ẹni ìbínú ọlọ́run tí anábì bá lè sọ ilé ìfún wa nípa àwọn tó ti kú fáìmọ̀ iye ọdún ibi lọ́rùn ti pa wọ́n rẹ́ ẹkẹsẹ̀ mẹ́rin ẹkúrò bẹ̀ bó wà láwọn tó ń bẹ láyé tó ń yapa àṣẹ ọlọ́run láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kí wọ́n wá ní ibi tí wọ́n wà lè wọ́n ti lọ sí kí wọ́n ti lọ mọ́ bàbá yìí so ẹrù ló sì kú ṣèlú àwọn láwọn olùmọ̀ tí wọ́n mú jáde ọ̀kàlélẹ̀ náà nínú táwọn olùmọ̀ mú jáde o náà ni ẹ̀kọ́ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tọ́rìsì àwọn èèyàn máa ń lọ ń ṣe àwọn tọ́rìsì wọ́n lọ máa ń wo súnà yíbẹ̀ ní àwọn èèyàn ọdún sí àwọn èèyàn wọ́n lọ dáadáa wọ́n kẹ́ra àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n wọlé àpáta yẹn torí pé ibẹ̀ ibi tó fẹ̀ ẹ́ rí pé ààyè tí wọ́n ọkùn fáì níbẹ̀ ààyè yẹn fẹ̀ ẹ̀rẹ́ tó bá fẹ̀fẹ̀ ní jẹ́ tí ó wọ báyìí ti lọ rẹ̀gẹ̀dẹ̀ àwọn èèyàn lọ sí àṣẹṣe bẹ́ẹ̀ wọ́n lọ wù rẹ̀ wọn wá ní iye ojú náà àmẹ́rì kò sẹ́ni tí ó sunkún kò sẹ́ni tí ó bàánú jẹ́ wọn ò ní páyà pé ní tó ṣẹlẹ̀ tí wọn kọ́ mọ́ṣẹlẹ̀ táwọn fọ́tò náà máa gbé níbẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn aṣọ ìbí ọ̀fẹ́ ní àlẹ́wà pàtàkì wọn ni kọ́ọ̀lẹ̀ fún rọ̀sọ̀ wọ́n ti ya pa àṣà mẹ́sàn-án wọ́n ti ya pa àṣà mẹ́sàn-án ní tó ti lè mú ìyàn àkọ́kọ́ o fẹ́ lọ ronú nípa títóbi ọlọ́ o sì gbúdọ̀ sunkún bí ẹwú òsì jáde lójú rẹ̀ agbúdọ̀ rí àmì pé ìwádìí ìgbà ọ̀pẹ́ ah ìtọ́lọ̀ pa àwọn kan rẹ̀ sílẹ̀ ó ti gbúdọ̀ pẹ́lẹ̀ ògùn ọdún ní ògùn ọdún ẹnu tí wọ́n á lè lọ láti àárọ̀ wọ́n lè wà fẹ́ lálẹ́ tó mọ̀ sí fọ́tò tó mọ̀ láwùjọ tó wà náà wà àìmọye àwọn ibi táwọn èèyàn ti lọ mọ́ ń ṣe ìrìn àjò afẹ́ gbọ́dọ̀ jẹ́ àwọn òdodo yẹn wọ́n níbi kan jẹ́ dáńpè ní èsì ẹ́ àríkínámọ́ páwọn èèyàn kan tọ́lọ̀ ń pa wọ́n rẹ́ ìlú wọn wà bẹ́ẹ̀ pọ́n púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìlàlàáfíà ọ̀rọ̀ yẹn ó gba ìwòye sí ìdàláyà ha àwọn èèyàn gbàgbọ́ wípé àwọn ènìyàn ló ń pa wọ́n rẹ́ ẹlòmíì tó jókòó sí ẹlòmíì tó ń bóyá ìwọ́n kan ti bí rẹ̀ bó bá lọ sí irú bẹ̀yẹn náà kéèyàn sunkún bí ọba ti lè sunkún kí o para jẹ́ púpọ̀ kẹ́ẹ̀lẹ́ máa pẹ̀lẹ̀ eléyìí ní ìsinyìí nípa ọ̀rọ̀ tó ń jù tí wọ́n máa ń sàlàyé lè bá wọn ìyẹn òun sí ń bẹ̀ bó ti wùlẹ̀ fún wọn látara àti eléyìí ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn ẹ̀kọ́ tó rọ̀ máa ààyè àwọn ẹni tọ́lọ̀ ń bínú sí ó dàgẹ́ ti kéèyàn ní ìgbẹ́ tí wọ́n ń bọ̀ ọ̀sùn kò ní dákó náà má dìbẹ̀ in tí wọ́n ṣe yẹ sífẹ́ ọlọ́run ashirk bílá wọ́n wá ń bẹ̀rẹ̀ bó tẹ̀sí pẹ́lú ṣùgbọ́n tó àti gbọ́ tí wọ́n náà wọ́n participate bó tẹ̀ bá ní gbọ́dẹ̀ kó kú ní kọ̀ dára wọ́n náà wà bẹ̀ gbogbo ààyè tí àwọn bá ti ń kọ lẹ́tà sí ìpinnu ọlọ́run mọ́ lọ́jọ́ kò bẹ̀rẹ̀ torí pé àṣókù bẹ̀m̀bẹ̀ kí àdáwò ìbínú ọlọ́run tó sọ̀kà ilé wọn lérí kó bá kàn wọn yà tẹ̀sẹ̀ mọ́nù kò kúrò bẹ̀ ìbínú ìyàtọ̀ lọ sí gbàdánù rọ̀sọ́lọ́mù ní tó mọ̀ kọ́ náà rọ̀sọ́lọ́mù lọ́wọ́ ìsọ́mù أفا شيخ ابن أثيمين عليه رحمة الله ونقال المؤلف رحمه الله ونعفا واتي وسيأخذ سرع تشي الإمام النووي وصوفي كتابه رياض الصالحين ونباب البكاء عند المرور بقبور الظالمين ojúpọ̀nà kásùnkún nígbàtí a bá ń rí kọjá níbi sàárè àwọn tọ́lọ̀ ń bínú sí tọ́jọ́ láìbọ̀sí والخوف من أن يصيب الإنسان ما ما أصابه ẹ̀rù dẹ̀ ما máa bà ẹ̀yàn tí ẹ̀bá kọjá rọ ẹ̀yẹ pé ìlọ ọlọ́run tó fi kàwọn ẹni yìí mú mẹ́jọ ṣẹlẹ̀ sí ni o ẹ̀kọ́ ni tí ẹ̀bá ara wọn lọ́lọ́run bínú sí tí ẹ̀bẹ̀ lọ́n pé ọlọ́ ìbínú rẹ̀ tó sọka ìláwọn ilé ìyé ní ọlọ́run mẹ́ta ìṣọ́bílẹ̀ ثم ذكر حديث ابن عمر بمرور النبي صلى الله عليه وسلم wọ́n wá mú àdínsì àfọ́ Abdullahi bin Umar radiyallahu anhuma nígbàtí àmẹ́bí kọjá níbi fújì fíjì nìyẹn ni bí yàrù Samud ibi táwọn ìjọ àmẹ́bí sọ́ọ̀lẹ̀ tí wọ́n gbé wọ́n Samud àwọn Samud yìí hum qawmu Salih àwọn ní ìjọ àmẹ́bí sọ́ọ̀lẹ̀ alladhina arsala Allahu fadhakkarahum billah ó rán wọn létí ọlọ́run walakinnahum kafaru ṣùgbọ́n wọ́n ṣàìmoore wọ́n ṣàìgbàgbọ́ faqal ànábì sọ́ọ̀lì wa sọ fún ọ pé tamatta'u fi darikum thalathata ayyam ìdókù tí ìdùnnà ọlọ́run bí sọ̀kalẹ̀ lèrílé ní ìjọ mẹ́ta náà ẹmọ gbádùn gbogbo gbádùn tẹ́ bá lè ṣe ẹmọ ìjọ mẹ́ta péré لوكو تي بي في سوكالي ثم اخذت ام الصيحه والرجفه لا يدوك تاي اولون تاي نو الى الى ما ونسى فاصبحوا في دارهم جاثمين نينو لي وانا ني وكوسي فاما ثمود فاهلكوا بالطاغيه واما عاد فاولكوا بريح صرصر عاتيه سخرها عليهم سبع ليال وثمانية أيام أصول فترى القوم فيها سرعة كأنه أحجاز نخل فحجر له من ذاكر ọlọ́wọ́ bá bínú sí àwọn ọpa àwọn ìjọ àwọn sọ ìfàmọ́n nínú ilé wọn náà ni oníkàlùkù kúrú ilé rẹ̀ ọlọ́run jáde wọn wọ́n sì bèèrè wọ́n dùn sínú ilé igbe ẹ̀rì tó bá ṣe wà yìí etí ìgbọ́ra wa sound ohun wọ̀bẹ̀ láti gbọ́ dáìsọ̀ abẹ́rẹ̀ ṣùgbọ́n kapásítì etí wa yẹn ó ní iye ariwo tó lè gbà tí ariwo bá pọ̀ ju iye kapásítì tí etí lè gbé etí yóò di o etí yóò di o tí ó bá tún wá pọ̀ jù lọ ẹni ẹni ní sọ̀kì ariwo bọ́ bá pọ̀ jù lọ ẹni lè jáde ìdókùnlé mọ̀nìkẹ́nìkan ọmọ lọ ní ìgbọ́mọ̀ ní páyà ẹ̀lú ìdàmú ariwo yẹn lójijì ẹni lè lọ àpójúwò ẹ̀ pọ̀ dáadáa ẹni bẹ́ fojú kì í sí lálẹ́ sílẹ̀ tìṣù ó ti wá wọ̀ tó wò sí orí wọ́n yìnyàn láàrin ìgbà tó dé àárín tírélà kankan ó kàn fabrèsì ọ̀tẹ́ ẹni ẹni yẹ olùgbọ́dé fóònù tó kàn sọ ọ̀lẹ́lá tí wọ́n bá padà lọ sábà fún ló ti àgbẹ̀ kí ló bá lẹ́rù àdìgbò tọ́nà máa ló ń pa àwọn ìjọ ànẹ́bùsọ́ọ́lì rẹ̀ pẹ̀lú ariwo ẹ̀rí ọkọ̀ tó gbé wọ́n kú ní bá ṣe ń ariwo ni bẹ́ẹ̀ ni wọ́n kú. wa kana Allahu ta'ala qad a'tahum qudratan wa qudwa ọlọ́run àwọn ń fọwọ́ gbẹ́ ni wàbìdá ìkùsọ̀ àwọn ilé alágbèéká alágbèéká ni wọ́n máa ń kọ́ fi ṣòro sáwọn orí àpáta wà á sọ àwọn ummatan qawiyya níṣẹ́ ni wọ́n jẹ́ ìran alágbára láyé nígbà náà walakin Allah ta'ala akhadhahum bi rajfatin wa sayha gbàtọ́lọ́ fẹ́ dúnú tí wọ́n tí wọ́n gbọ́rọ̀ sánàbí sọ yìí lẹ́nu ọlọ́run bá wọn mú pẹ̀lú igbe àti kílẹ̀ omi mọ́ wọn lẹ́sẹ̀ fàmáàtú àmì àkèrè gbogbo wọn náà kú tányányá kò sẹ́kọ̀ọ́ nìkan mọ́rọ̀ bí i nàbí sọ́nà àlùfẹ́lẹ̀m anábì gba ibi tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ anábì kọjá ń bẹ̀ fi tọrí kí ilẹ̀ Tabuk ìbátánà mi lọ sí Tabuk faqal sallallahu alayhi wa sallam anábì wọn sọ́wọ́n tàbí pé la tadkhulu ala ahuna ẹ má kọjá níbi tọ́lọ̀ ti bínú sáwọn èèyàn yìí ilà àtàkùnù bàákìní dídèdè pé kẹ́ ẹ sọkún kọjá ń bẹ̀ fà ilà àtàkùnù bàákìní tẹ́ ẹ̀ bá lè sọkún fọ́lá àtẹ́dùkúnú àlè ẹ má gbàbẹ̀ kọjá o láàyò sí ibùkún má ọ̀sọ̀dọ̀ kí n tó ṣẹlẹ̀ sí wọn kí wọ́n bá ṣẹlẹ̀ sẹ́yìn náà wọ̀lẹ̀ àádọ́ náà kú wọ́n àfọ́ àṣẹ́kì ibn Uthaymin mi أن يذهب لديار ثمود ليتفرج وينظر مساكنه كنا توفين طبعا نسول لي دين سعودي أخيري أقوام من أجواني بل مدين صالي بدل أن يقولوا سي أو أجوانا بصالي كان يدو في بيته ما كفين أبنى ليتفرج أما لو سوراك مدين لا كنا لأن ذلك أقول fi ma'siyati rasul sallallahu alaihi wasallam torí pé ẹni tó bá ṣe léyìí ẹni ẹ ti kó sínú ìyapa àṣẹ àmẹ́rin sallallahu alaihi wasallam illa rajulan ẹni tó lè lọ síbẹ̀ ó ní ẹni tó bá lọ ìrídù àyẹ̀rì àbá lè ìbúra lẹ́yìn fẹ́ lọ bẹ̀ láti lọ wo sí ọlọ́pàá ṣùgbọ́n pé ẹ̀yìn akànfẹ́ lọ máa gbé fọ́tò bẹ́ẹ̀ a máa ẹ̀sìn kan máa à ah, ìrògbòrò lọ́bẹ̀ torí ìlànà ويكون باقيا عند مروره بتلك الاماكن ọdẹ gbúdọ̀ mọ̀ sunkún tó bá ń rí kọjá ń bẹ̀ fàyín lẹ́mìí yakun bàkíyá tó bá ti mọ̀ pé tó bá lọ òní sunkún ojú rẹ̀ dá fàyín náà láyé jùs àyẹ̀rù kú láyé kò lẹ́tọ̀ kú lọ́bẹ̀ lẹ́ánà òun bá máa yọ sí ibùhú máa asọ̀ọ̀bà tó bá ń lọ ọdẹ tó sunkún tó yẹ ní ẹ̀fẹ̀ mọ̀kọ́lọ́ ìrọ̀pá anábì sọ ní sọlọ́mọ àṣẹrẹ bó o bá sọ́ra ìdúró ọlọ́pàá ṣẹlẹ̀ báwọn iná yóò padà ṣẹlẹ̀ sọ wọ̀lámọ́ mọ́rọ̀ nàbí sọ́lọ́ àrẹ sọ́lọ́ bí wà ní ilé nǹkan na àrọ̀ àṣà ìgbàdá nàbí kọjá ń bẹ̀ anábì tẹ̀rí kodo wà á sọ̀rọ̀ àṣẹyẹ anábì tètè tẹsẹ̀ mọ́rì kíákíá hàtà tẹ̀jẹ́ wọ́jọ́ níwájú tánàbí fi ní kọjá níbi ọ̀gbùn náà wà bí ní náà rí kọ́tọ̀ á áhùlẹ́ ìlú jù háàlì eléyìí láti mọ àṣìṣe àwọn ọ̀gọ̀rọ̀ aláìmọ̀kan alladhina yadhabuna ila diyar samud litafarruj wa tanajjus àwọn tí wọ́n máa ń lọ sí ààyè tọ́lọ̀n ti pa ìjọ ànábì sọ́ọ́lẹ̀ tọ́lọ̀n ti pa wọ́n rẹ́ pẹ̀lú àníyàn wọ́n máa wo àwọn erípa láíláí tó wà níbẹ̀ yàtọ̀ tó o ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ fa inna dhalika ma'siyatun lir rasul sallallahu alaihi wasallam irú ṣe sí ìyá máa ṣe òjíṣẹ́ ọlọ́run ni wa mukhalafatun li adlihi wa sunnah eléyìí náà ṣíṣe pa sílànà oúnjẹ ọlọ́run àti súnà rẹ̀ ni gbàtánà ti kọjá níbi àwọn àyẹ̀wọ̀n yìí asọ̀rọ̀ ànábi tètè tẹsẹ̀ náà lè kọjá bẹ̀rẹ̀ wàkọ́ni na ara ọ̀sà sọmọlá ayẹ̀sẹ̀ ànábi sì ó dorí kodò ó tẹríba hajj àjáwọ̀ tẹliwáàjì tí ó fi kọjá àlè náà ọ̀gbun náà wàhálà ànábi tún kìlọ̀ lè kéèyàn ní masáàkiri lẹ́bí na bọ́lọ́mù àfúsà pẹ́lọ́mọ́ gbé pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n tàbí sífẹ́ ní ara wọn tó ń lórí àpàṣẹ ọlọ́run wọn ìlú wo lọ fẹ́ máa gbé ìlú tó ṣe wípé gbogbo tọ́lọ̀wọ̀ fún pátá ni wọ́n ṣe bẹ̀ ọwá ní wọ́n ní ilé ṣì ilé wà sí pàmẹ́ dáadáa ibẹ̀ lọ́lọ́gbálẹ́ ẹ jẹ́ ká tuntun ká kéèsì ilé kan bẹ̀ èrú lọ́dún 6,000 lọ́dún elóbi 6,000 rúùmù káàkiri bẹ lọ́dún 40,000 èrú ṣùgbọ́n ní 6,000 yẹn tó bá fẹ́ wọlé àwọn ṣọ́ọ̀bù kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán ló gbà wọlé nínú ṣọ́ọ̀bù yẹn nǹkan wà tẹ́ fún wọn ta tẹ́tẹ́ mẹ́ ṣọ́ọ̀bẹ̀ àti ṣọ́ọ̀bẹ̀ tí kàkà mọ́ ẹ́ wọ́n ta tẹ́tẹ́ mẹ́ ẹgbẹ́ ṣọ́ọ̀bù kejì ilẹ̀ ọlọ́sìn ṣọ́ọ̀bù kẹta ilẹ̀ àwọn olóṣó ṣọ́ọ̀bù kẹrin kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ igbó ni wọ́n ń wé lọ́tàgbà níbẹ̀ ọwá ní ilé ilé rọjú 6,000 nílọ́nà tàṣáwù wà ní ilé yẹn torí ọkàrí òkúdọ̀ báyẹ̀ rẹ̀ àwọn tí wọ́n kọ lọ́kàtí ti mọ́ ọlọ́ láwọn táwọn nígbà òkúkọ́ wá tún débẹ̀ tó fẹ́ gbalé obìnkan lọ bá lẹ́nu ọ̀nà tó ń pọ̀ sọ tó ń la gbogbo ìrópọ̀ sí tán yányán tó sì tó sọ mẹ́rin ọwọ́ ni àwọn owó ilé àfá ilé ilé ní bóò lè yẹn ṣe máa ń rífẹ̀ sí kéèyàn máa gbé ibi tí bìnrin ọlọ́wọ́ ti máa sọ̀kà ilé sòrí náà ẹ̀kọ́ dára nínú jáde ní àdébì kódà kówó yẹn wọ́n máa gbé láàrin àwọn èèyàn yá ayọ́lẹ́ni àwọn ìtọ́kùnlọ́ha wọ̀kúrú máa sọ̀rọ̀ ọlọ́run kò yẹ nígbà tó lòlò ẹ̀páyà ọlọ́run ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni ilé àwọn olóòótọ́ olóòótọ́ báríkà yẹn náà yóò máa sọ̀kalẹ̀ lẹ́yìn lórí alẹ́sọ̀lọ́ máa rẹ̀ lọ́wọ́ ẹlẹ́sìn bàtà lẹ́yìn ní sàlàyé fún àwọn kan mẹ́ta kan bẹ kì í kí ọkàn mùsùlùmí ológun àlẹ́bí wọn sàlàyé ẹ lọ àlẹ́bí sàlàyé ọ wá dé pé wàmùlá sàmọ́tò jọmọ́ àti mùsùlùmí kéèyàn máa dún ní máa àwùjọ àwọn mùsùlùmí olùgbàgbọ́ òdodo ìdínà bí àwọn tàwọn lórí pàdó àbẹ́ bá jẹ́ ń ṣe fúnra yín yóò kàrí yín sọ́wọ́n alẹ́kùn àdúrà ló jẹ́ bẹ́ẹ̀ ìzọ́kùn lọ bárakàlá tó wà ó ṣe orí jẹun láì ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń jí sí ibẹ̀ ló ń sún sùn èpè ní tò èyí gbọ́dọ̀ máa kẹ́sí pé abu oní lè fara káàsá aburú yẹn náà ẹgbẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn gbé ẹgbẹ́ yẹn lọ́mọ jókòó sí ẹgbẹ́ wọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn nígbà yìí àwọn àyè tí ó lọ́mọ jókòó sí àyè apàṣẹ lọ wọn ń ta òfin ilẹ̀ ìjókòó bẹ̀rẹ̀ ìkílódé omi tó ń bẹ̀ ọgbọ̀n kátẹ́fà níbẹ̀ ògbé èèyàn mọ́ wọn kọ́mítà wá sílẹ̀ lọ́pọ̀ èèyàn rí kàlẹ̀ so gbogbo àwọn àyè ìpinnu ọlọ́run tí a bá kọjá ń bẹ̀rẹ̀ tẹ̀sẹ̀ mọ́nì ní eré àdúgbò kan ní ìgboro

bọ́bá kọjá ń bẹ̀ ọlọ́mọdé yóò ṣe rẹ̀ ẹlù ní ìbẹ̀ àwùjá kọwà lọ gbé kiri sí ààrẹ ẹ̀bẹ̀ ìbẹ̀lẹ̀ ní àjú ẹ̀sìn ìbẹ̀lẹ̀ mọ́lọ́ wà ní lálálẹ́ àbẹ̀lẹ̀ tó sí àdúgbò jọ́sàn lásọ ọ́tà lábọ̀ ìdí ìyàtọ̀ wílẹ́ pé ẹ̀ṣáà mọ̀ṣùrúyẹ́ mi tẹ̀ṣáà بالبقعة التي نزل فيها gbogbo tó bá ti di pé àyè ìdúró ọlọ́run ni èèyàn gbọ́dọ̀ mọ sọ́ra pé lápẹ́jọ ẹni ìsírí ìbèrèbè kí n mọ́ bá àfara kó àṣà kéèyàn ó ronú bẹ́ẹ̀ kò tako súnà kò tako súnà ní ìsọmọ mọ́ ọ̀hún àlejò àìlè tó tó bá wá rí bẹ́ẹ̀ وذلك خشية أن يصيب الإنسان ما أصابه من عذاب الله ìyẹ́gbọ́dọ̀ lè ti fẹsẹ̀ máa ń kúrò bẹ́ẹ̀ kí bìlọ ọlọ́run tó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn kó mọ́ bá ṣẹlẹ̀ sí ìyà ìmọ̀ àti kófò ìgbìlá àdọ̀wọ̀já kọ́ máa jẹ́ pé wọ̀gán náà ó padà kọ̀tọ̀ ọlọ́run kò tó jáde láyé àtàyẹ̀ ìsàfikọ̀ àdáàbẹ̀ àdáà tí òun náà fi jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí yà

kó mọ́ lọ́ọ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wọn ọlọ́run tí ó máa kíyèsí wa bá a ṣe wí oníkàlùkù náà kíyèsí rẹ̀ níbo lọ ó máa ń rìn sí àwọn wo ni ó máa ń jókòó pẹ̀lú wa orí báwọn olùyapa àṣẹ ọlọ́run àwọn èèyàn ń ṣe ọlọ́run lójú méjèèjì àárín wọn lọ lọ ń jókòó sí wọ́n ń wégbó onígbé tọ́mtọ̀mù tà tọ́mtọ̀mù lọ́dọ̀ àwọn tọ́mtọ̀mù tó ń fagbó ibẹ̀ lọ́lọ́ ìjókòó sí kan bàdé máa bọ́ ra tọ́ntọ́ ìbínú ọlọ́run tán kọ lẹ́tà sí àti tí ń bá wọn fẹ́ra bó bá sọ́ra wọ́n náà fara kó mẹ́ so yá ayọ́ lẹ́bí na ọmọ ìtọ̀kù lọ́rọ̀ òkúrù máa sọ ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọjọ́ aláṣọ́ ọ̀nà ọ̀tọ̀ alá kọlọ̀ fi ojú ìjọwà oníbèrè kan béèrè wípé tọ́lápì ní ka àmìtìjì bá sọ́árì kàmáyẹ̀lẹ̀ lárúbáwá kíkọ ìyàgbúlọ̀ kẹ́kọ̀ọ́ nípa òṣìlógún tàbí ní àbá fẹ́ béèrè question lọ́wọ́ àwọn tí èèyàn bá rí gẹ́gẹ́ bí i aṣíwájú èyí gbogbo àwọn nǹkan yẹn ló ní òṣìlò lọ́dẹ̀ rhetoric tí a fi máa ń ṣe tọ̀lọ́túnmí nǹkan àti jí lọ sọ́álì kàmàyẹ̀lì sọ́álì wọ́n rí sọ́álì kẹ́ẹ̀kọ́ ojú ìtumọ̀ ẹni pé mo lè sẹ́kìn dáhùn àyàjúsùn lè muslim àyùfẹ́kìrọ̀ lọ́ha أن يفكر عن الله وهو في الغاية بعقله وبقلوبه قلبه كمان وبقلبه ولا بلسانه لأن هذا إقرار منه لا تسمع gbàdọ̀ bẹ̀rẹ̀ يقول lọ́gbẹ̀rẹ̀ تقول لي torí pé ní ẹjọ́ ìsàlàyé àzọ́nà àna ṣẹ̀tọ̀ èmi rí wípé èsù yẹ́lẹ̀ àbùbí òkú ìpàkùlómi ìgbà èsù máa ń fi ọpọlọ àwọn èèyàn kéré wà ó tún lọ ẹ̀ tán bá wà ní tọ́lẹ̀ tó tí ọlọ́run bẹ́ẹ̀ bá ní toilet èèyàn kì í ṣe àdìkáàrù dáhàrà tí ó mọ̀ sọ́dún tàwọn bí subhanallah wa alhamdulillah ṣùgbọ́n nínú ẹ̀mí èèyàn lè mọ̀ rántí ọlọ́ nínú ẹ̀mí ṣẹ́bíyó ṣò látara àbí ilé onípe oníbèrè pé nínú ló ni wípé èṣù máa ń fi ọpọlọ ṣeré ẹ̀yìn tí kò máa rántí ọlọ́ jazakumullahu khairan ọlọ́pọ̀ bá wa sọ oníbèrè lẹ́sàn tó dá nígbàgbọ́ ká mú jáde lóye pé bí yẹn bá wà ní toilet èyí ká Kùránì ní toilet èyí fi àkàr èyí mú tó kọ́ ọlọ́run bá wà bẹ́ẹ̀ èyí mú wọnú toilet àmọ́ èyí lè rántí ọlọ́run fi kọ́ nínú ẹ̀yìn rẹ̀ sẹ́bi lápòjú ẹni ìsìn òun ṣègbọ̀nsẹ̀ ọ̀hún máa rò lẹ́nu ẹ̀gbẹ́ tí bá fi ṣe tán máa sọ wípé òfin àbẹ́ẹ̀kọ́ ó ti rò nínú ẹ̀ ó ti sọ́gbà nínú ẹ̀ kò sí nígbà wá sílé mú ọ̀sẹ̀ nǹkan yẹn ó ti rò nínú ẹ̀ ní tọ́lẹ̀tì yẹn kò tó jáde so nígbà tí yorùbá ti máa sọ nínú tọ́lẹ̀tì agbá tó ń ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ láàmú ní àfíìgbà ní tó burú lọ́wọ́ lọ́wọ́ alẹ́m lẹ́kẹ̀ẹ́ fún un náà ní ṣọ̀lá sọ́ọ̀lá wọ́n nílé ìrọ̀lẹ́ gba ọwẹ́ yọ́mùn ìsìnlẹ́yìn àti yọ́mùn kọ̀mí wọ́n yàn bẹ́ẹ̀ fi tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run náà ṣùgbọ́n ó gbà ní ó gbà rẹ̀ pẹ̀lú pé àwẹ̀ súnà tó ti yé súnà ni kágbà àwẹ̀ yọ́mùn kọ̀mí àti yọ́mùn ìsìnlẹ́yìn èèyàn wá láàrin ẹni ti sáà lọ́wọ́ pé mo tẹ̀lé súnà ní ọ̀sẹ̀dà bẹ́ẹ̀ bá wá gbà wẹ̀yẹn èyí wà fi àwẹ̀yẹ sí kí lo àtàwọ́sùn ìlọ́mọ́ láti tọrọ tẹ́yàn ń fẹ́ wàhádà yẹ jù eléyìí lẹ́tọ̀ nígbà bí àtàwọ́sùn ní bí àlàáhàmáyé àsọ̀rẹ̀ lọ́dọ̀ àwọn afá wọn ni kò sí láti bẹ̀ tó di hádọ́wọ́ lọ́wọ́ náà subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته